الله والصلاة والسلام على رسول الله محمد بن عبد الله وعلى آله وصحبه ومن والاه بعد أدعو فون الله با أترى لكم كاتي لكم كيف النبي صلى الله عليه وسلم ẹ jẹ́ wá ní farabalẹ̀ láti jẹ àǹfààní ọlọ́kan ọ̀jọ̀kan àti ẹ̀kọ́ ọlọ́kan ọ̀jọ̀kan láti ẹnu àwọn olùmọ̀ wa àwọn olùkọ́ wa àwọn dókítà wa dr sharafdin gbadebo rọ́jí lórí ètò yín ètò wa hudan wa bushra kí ọlọ́ba kí ó ṣe rọrùn bismillah. alhamdulilayi wasalaatu wasalaamu ala rasulillah. محمد بن عبد الله وعلى آله وصحبه ومن والاه وبعد السلام عليكم ورحمة الله وبركاته لوني أسأل فراوة نكوى اللقطة اللقطة قلنا ني انتو الصنو تلو مين ريه انتو الصنو تلو مين ريه يلا هو ni àbí tọ́jẹ́ tẹnìkan tẹlómi wá rí he ọbọ̀ sọnù lọ́wọ́ èèyàn ẹlòmí rí he ó rí ó sì he lábẹ́ òfin ọlọ́run ọba wa ìjọ wa tọ́ wípé irú nǹkan tí yọ sọnù lọ́wọ́ ẹnìkan téèyàn rí he hàn ìjọ tọ́ kéèyàn ò he bí nǹkan kan bá sọnù lọ́dọ̀ èèyàn téèyàn bá rí tọ́tọ́ ká he àbí ọ̀tọ̀ ká he lábẹ́ òfin ọlọ́run ọba wa ń tá he ó ní í ṣe pẹ̀lú báwo lórí àti báwo ni ló ti ṣe níye lórí àti báwo ló ti ṣe pàtàkì tó irú ẹ̀ ṣẹ̀rí àti pín tá a he sọ́nà mẹ́ta. alákọ̀ọ́kọ́ oní àní tó ṣe pé àwọn èèyàn bá máa tiẹ̀ rírun nǹkan bẹ́ẹ̀ wọn ò ní wò sẹ̀kà táwọn èèyàn bá rírun tó bọ́ sọnù lọ́wọ́ èèyàn wọn ò ní wò sẹ̀kà gẹ́gẹ́ bíi ká pé kòbókò òbókò sọnù àbí kọpá kan àbí búrẹ́dì kan àbí máńgò kan àbí èso kaṣú kan ọbọ sọnù lọ́wọ́ èèyàn irú eléyìí kò sẹ́ni tí ó wo rẹ̀ kan o bá ti rí kòbókò tí ó sì rẹ́ni tó ní tó bá ti mú ní ẹ̀ka bá ti mú tí ó sì rẹ́ni tó ní tó bá ti mú tó he ó sì jẹ́ pé kaṣú náà ní bọ́ba ti mú tó hé ó di tiẹ̀ nu tó bá ti rẹ́ni tó ní eléyìí kò sẹ́ni tó bẹ̀ ọ́ pé kò fi wẹ́lọ̀ kò sẹ́ni tó bẹ̀ ọ́ kò fi wẹ́lọ̀ bó tilẹ̀ jẹ́ pé ìtọ́lọ́lá jù ó náà ní pé gbogbo orú nǹkan wà hàn bíi kòbókò bíi pọ̀pá bíi búrẹ́dì bíi èso kò fi ṣe sàrà lọ dáa jù pé kí wò ó lò fúnra rẹ̀. nǹkan oríṣi kejì tí máa bọ́ sọnù tí máa sọnù máyàn lọ́wọ́ òun náà ni àwọn nǹkan tó ṣe wípé ó sọnù lódodo ṣùgbọ́n ó ní tó lè fi gbè tó fi lè gbèjà ara rẹ̀ ó ní tó fi lè gbèjà ara rẹ̀ ó ní tó fi lè dáàbò bora rẹ̀ lọ́wọ́ gbogbo àwọn ẹranko tó ṣe kí wọ́n lè máa gbìyànjú láti wá ọ̀nà láti ṣekú pa kẹ́ẹ̀bì ràkúnmí nìsín lápèjúwe kẹ́ẹ̀bì màálù ẹ̀sìn gbogbo àwọn wọ̀nyí àbí ẹyẹ gbogbo àwọn wọ̀nyí tó máa sọnù wọ́n ní níta fi lè dáàbò bora wọn torí nìsín ìkòkò tí ó pa ràkúnmí yóò múra o ìkòkò tí ó pa màálù yóò múra o ìkòkò ẹyọ kan tí ó pẹ̀sìn yóò múra torí pé ọlọ́run bá ti fi sára wọn níta lè dáàbò bora wọn lábẹ́ òfin ọlọ́run mo ti wá mọ̀ pé ràkúnmí yìí tẹni báyìí ni ràkúnmí sì ti sáńlé ó tó jọ báyìí mo wá rìn kó ọ gbọ́dọ̀ múru ràkúnmí o bẹ́ẹ̀ irú màálùú ọ gbọ́dọ̀ mú irú ẹṣin yẹn ọ gbọ́dọ̀ mú lábẹ́ òfin Ọlọ́run tó bá ti lé lọ múru rẹ̀ tí nǹkan kan bá fi lè sí lọ́wọ́ rẹ̀ àjẹ́ pé ìwọ lọ́sàn-án wò rẹ̀ láéláé o tọ́ sì ti lè mú un wọ́n máa fi wẹ́lọ̀ títí láéláé ni. a ah, kí ló mú mi ríru màálù yìí nínú igbó báyìí kí ló dé kí ni ràkúnmí wá wá sínú igbó báyìí ó fi sílẹ̀ kò sí tọkàn pẹ̀lú rẹ̀ tọba fi lè wá síbẹ̀ tọba fi lè lọ mú un àjẹ́ yìí pé bí nǹkan kan bá fi sí lọ́wọ́ rẹ̀ ọ̀sánwó rẹ̀ ọ̀dàn dáadáa sì ni kó máa fi wẹ́lọ̀ títí láéláé ó gbọ́dọ̀ lò fúnra rẹ̀ àwọn nǹkan yòókù ńkọ́ tó sọnù gẹ́gẹ́ bí owó tó níye lórí ẹrù tó níye lórí àwọn àpamọ́wọ́ tó níye lórí àwọn báàgì dẹ̀ǹdẹ̀dẹ̀ǹdẹ̀ táǹkẹ́rù sí tó níye lórí àwọn ẹranko kéékèèké yòókù bíi ewúrẹ́ bíi àgùntàn bíi adìẹ bíi tòlótòló tọ́yẹ pé wọn ò ní tá fi lè gbára wọn lẹ̀ lọ́wọ́ kọ̀lọ̀kọ̀lọ̀ á ń bọ̀sibọ́sì ìkókò kámẹ́sẹ̀ tí ìṣọ́kùn àbí kìnìún. irú àwọn àbọ̀mọ́ náà ròńdó àwọn wọ̀nyí tí bá pè ń bá rí he kò sí ní tó burú kó mu tó o bá rí kò sí ní tó burú tó o bá ríru rẹ̀ kó o hé tó o bá ríru rẹ̀ o lè hé ṣùgbọ́n o ọ̀ràn yẹn ló lórí rẹ̀ kó rí i pé ìwọ gan alára tó o bá múru owó yìí tó bá múru tó sọnù tó rí he yìí ó rí dájú pé o ò ní lò fúnra rẹ̀ o ò ní lò nǹkan ní nǹkan yìí báyìí àyàfi kíkọ́ ọba sọ ó sì máa fi wẹ́lọ̀ ọ wàá fi yé èèyàn méjì láwọn èèyàn tó bá dúró dọ́gba pé tọ́ nǹkan báyìí báyìí o rírí ni mo rí e o mo ń sì fẹ́ kẹ́ ẹ jẹ́rìí sí i láti ìjọ́ tí mo sì ti rí e ni mo ti fi ń wẹ́lọ̀ wọ́n wá sọ ibi àpamọ́wọ́ tí wọ́n kó nǹkan yẹn sí wàá sì sọ okùn tí wọ́n fi so wàá sọ sọ́wọ́ rẹ̀ wàá máa wá fi wẹ́lọ̀ fọdún kan ní gbogbo àwùjọ gẹ́gẹ́ bí ọjà gbogbo ibi táwọn èèyàn ń péjọ sí gẹ́gẹ́ bí ọjà ẹnu mọ́sálásí àtàwọn àyè míì tó dàbí rẹ̀ ó sì ṣeéṣe kó o tó máa kéde inú rédíò àbí tẹlifíṣàn lónìí káfílẹ̀ bá a mọ ẹni tó bá ní nítorí yẹn tó ń ti pọ̀ ní sọ bí nǹkan yẹn ṣe rí o bó bá sì jówó ò ní sọ yìí tọ́jẹ́ o nǹkan tí wọ́n kàn sọ ni pé àyè bá mọ̀ béèyàn bá sọ nǹkan kan nù o láàrin bí báyìí sí bí báyìí kọ́ kàn sí mi o ó pe nọ́mbà báyìí o kò sí ní tó burú mbẹ. tábà fi wẹ́lọ̀ bẹ́ẹ̀ fọdún kan tá a bá rẹ́ni tó ní á fi nǹkan rẹ̀ lé lọ́wọ́ ni tó bá ti dá wa lójú pò ń lóní àní ní kọ́ lọ mẹ́lẹ́rìí wa àti ní ní kọ́ fọlọ́ǹbùrà tá a bá wá rí tá a bá wá rí ẹni tó ní àwọn ọmọ báwo ni nǹkan yẹn ṣe rí a sì sọ iye tó jẹ́ a wàá lo nǹkan yẹn nǹkan yẹn a lè lò bí ẹni tó ní ṣùgbọ́n tẹ́ni tó ní bá wá yọjú lẹ́yìn ọdún kan táwa ti lò ó tó bá fi lè ròyìn bó ti ṣe rí tó ṣe déédéé bí nǹkan yẹn ti ṣe rí tó ṣàlàyé iye tó jẹ́ tó ṣe déédéé iye tó jẹ́ ọ̀ràn yẹn lọ́jọ́ lórí wa o tá a bá ti lo nǹkan nǹkan dá nǹkan rẹ̀ padà fún lẹ́yìn ọdún kan tá a bá sì ti lo aráàlú rẹ̀ fún tó bá jẹ́ pé nǹkan yẹn a bá ti lo eléyìí pàtàkì tí ń tarí tí kankan bá ṣe tó fi di pọ́ bàjẹ́ àbótiẹ̀ di ń tá àrímá láàrin ọdún kan táwọn fi ń ṣàlàyé rẹ̀ táǹfin wá ẹni tó ní táǹfin wẹ́ lọ tí ó sì jẹ́ pàwọ́ la lọ́wọ́ sí bó ti ṣe bàjẹ́ tá a lọ́wọ́ sí bí nǹkan yẹn ti ṣe pòórá a jẹ́ pé àní dáhùn fún lábẹ́ òfin ọlọ́ tó bá ṣe pé ewúrẹ́ àgùntàn tàbọ̀ máa màálù tàbí nítorí bẹ́ẹ̀ ìní ń ta rí he bí adìẹ bí ẹtù bí tòlótòló tá à ń bẹ̀rù pé nǹkan lè ṣe àwọn ẹranko wọ̀nyí báyìí ntẹni tó rí nǹkan yẹn he tó bá rò yìí pé yọ dáa jù kóun ó fi ṣe ìní ó fi ṣe o tó sì rò pé yóò pé kóun ó ṣe bẹ́ẹ̀ fẹ́ni tó ní ìní ó ṣe bóyá kóun ó jẹ àwọn tó ń bá ti pa jẹ wọ́n sanwó rẹ̀ fẹ́ni tó níjọ́ táwọn bá rí àbíkọ́ tà kọ́ bá kówó rẹ̀ pamọ́ àbíkọ́ tiẹ̀ máa ń sòó ní gbogbo ìgbà tí wọ́n fi fi ń wẹ́lọ̀ níjọ́ tọ́lọ́run bá wá níkẹ́ni tó ní kó yọjú yóò wá sọ èyí tó ń ti ná lé lórí ẹni tó ní ọ̀sánwó rẹ̀ padà fún gbogbo eléyìí kò sí ní tó burú mbẹ́. ó wá nínú hadithi zayd ibn khalid radiyallahu anhu qaal سئل رسول الله صلى الله عليه وآله وسلم عن عن اللقطة الذهب أو الورق. أنا أبي النبي صلى الله عليه وسلم ليري نيكو أنت عليه wúrà tàbí fàdákà faqal i'rif wika'aha wa 'isasaha inú àpò tí wọ́n kó sí okùn tí wọ́n fi so màá màá dáadáa kọ́ dáàmà fún màrífà hasana lẹ́yìn náà máa fi wẹ́lọ̀ fọdún kan àyíbá ba lẹ́yìn bá sọ nǹkan kan nù lẹ́yìn bá sọ nǹkan kan nù tó o bá wá rí ọ bá mẹni tó ní fastanfiqha o lè wọ́nà láti nà waltakun wadi'atan 'indaka kọ́ ọ̀ka kún owó olówó wọn kó pamọ́ sí ọlọ́dọ̀ fa in ja'a talibuha yawman min ad-dahr fa'addiha ilayhi sẹ́ni tó ní bá wá wájọ́ kan tó ní òun ló ń lo owó yẹn àti pé sanwó rẹ̀ fún un. wọ́n tún bi anabi sallallahu alaihi wa sallam léèrè nípa ara kùnmí tó sọnù táwa wá rí ọ̀pọ̀ qala ma laka wọlé laha kí ló dà yín pọ̀ kí ló dọ̀ ọ́ pọ̀ pẹ̀lú ràkúnmí yẹn da da'aha ìsílẹ̀ o fa inna ma'aha hidha'aha wa siqa'aha ترد الماء وتأكل الشجرة حتى يجدها ربها أنا من فيلة kí ló dà wá àti ràkúnmí ń pọ̀ torí pé ràkúnmí yẹn pátákó rẹ̀ ń bẹ lẹ́sẹ̀ rẹ̀ omi rẹ̀ tí ó sì mú bẹnu rẹ̀ yóò máa lọ bí tí ó ti mú mi fúnra ara rẹ̀ kò nídìí kẹ́nìkan darí rẹ̀ lọ́bẹ̀ yóò oníbèrè tó béèrè oníwà anabi sallallahu alaihi wasallam tó bá ipá gùtà àbí wúrẹ́ ni mo bá rí ihe ńkọ́ faqala khudha anabi ni mu fa innama hiya laka aw li akhika aw li dhi'b wọ́n nítorí pé wúrẹ́ tàbá gùtà tá a rí ihe níbi tí nǹkan ti lè ṣe tó ti sá lọ múlò rẹ̀ lọ́wọ́ tó ọba fi lè mú ajẹ́ pé ọba ọmọ ọlọ́nu ẹlòmíì fi tiẹ̀ ní òrì pẹ́lòmíì fi tiẹ̀ náà bá sì rí ìkòkò ní muttafaqun alayhi alimami bukhari àti muslim ló gbà wá. òpònú lórí nǹkan yìí ọmọdé kékeré lórí nǹkan yìí tí afọ́fun gbé mu tó bá rí nǹkan yìí àbọ̀mọdé kékeré tí ò tí ì tó tí tójú bọ́ bá rí nǹkan yìí alámòójútó àwọn méjèèjì náà mọ̀ bá wọn fi wẹ́ lọ alámòójútó àwọn méjèèjì náà mọ̀ bá wọn fi wẹ́ lọ. tá a bá rí nǹkan yìí nínú haram kan nínú haram ìyẹn mẹ́kà àti àyíká rẹ̀ láti rí nǹkan he anybody tó bá rí nǹkan he nínú haram mẹ́kà kọ́tọ́ mu àyàfi tí bá ń bẹ̀rù pé nǹkan lè ṣe nǹkan yẹn àbí ń bẹ̀rù pé ó lè sọnù àjọ ìpè ńgbà náà ọ̀ràn yẹn ló jẹ́ lórí rẹ kó mu kọ́ ọmọ wa fi wẹ́lọ̀ títí láéláé tó bá wù ọ́ ńjọ́ kan láti jáde kúrò ní Mẹ́kà wàá lọ mú nǹkan yẹn wàá fi lé àwọn ẹni tí máa mójútó rú rẹ̀ lọ́wọ́ sọ́yẹ́ pé ìjọba lọ́yàn wọn wàá sọ fún wọn pé orí he ni ó sì ti fi ń wẹ́lọ̀ láti jọ tó ti rí he sì fẹ́ jáde kúrò ní Mẹ́kà ló fi fẹ́ fi lé wọn lọ́wọ́ tẹ̀lé yìí gbẹ́nsẹ̀ máa nù torí ẹ̀ ló jẹ́ pé tó bá lọ sí Mẹ́kà wàá rí ní ẹ̀bá báàbù marwa àbí báàbù safa wàá rí ọ́fíìsì kan wà ń bẹ̀ yẹn tó ń pè ní maktabul mafkudat maktabul mafkudat lost and found office ibi tí wọ́n ti máa mójútó àwọn kan tó bá sọnù ìrẹ́ tí nǹkan bá sọnù ní mẹ́kà ò mú àyàfi tó bá fẹ́ fi wẹ́lọ̀ tó bá fi wẹ́lọ̀ ó fi wẹ́lọ̀ títí láéláé kò lè dí tiẹ̀ láéláé kò lè di tiẹ̀ láéláé tọba wa fẹ́ kó mẹ́kà wàá mú lọ sọ́dọ̀ àwọn ẹni tí mójútó irú nǹkan bẹ́ẹ̀ a sì ti ṣàpèjúwe ọ̀kan fún ọ bẹ́ẹ̀ tó bá lọ sí báàbù sọ́fà wàá rí ibi tí a ti mójútó rú rẹ̀ wọ́n pè ní lost and found office nítorí òun fi lé wọn lọ́wọ́ iṣẹ́ táwọn ń ṣe tán gbowó sùlé lórí nù wọ́n máa fi wẹ́lọ̀ títí láéláé. báwọn bá kú lẹ́nu iṣẹ́ tó ń rìtáyà ẹni tó bá gbaṣẹ́ gbogbo ẹ̀ kíníyàn ò ní sọnù. níta wá rí he níta rí ní mẹ́kà gbọ́dọ̀ he o àyàfi tó o bá mọ̀ yìí pé tó o bá he wàá máa fi wẹ́lọ̀ títí láéláé ìgbà náà ló tọ́ pé kò he tó bá jẹ́ pé n tó rí he yẹn tàwọn alálàájì ni èèwọ̀ ni kò mú o kò bá jẹ́ pé inú haram ló ti rí àbíbòmíì èèwọ ni kò mu nítorí pé alálàájì àlejò ọlọ́run ni àlejò ọlọ́run nǹkan rẹ̀ ò sì gbọ́dọ̀ sọnù nílùú ọlọ́run torí ẹ̀ èèwọ ni kò mu torí ẹ̀ ló jẹ́ pé alálàájì tó bá sọ nǹkan nù pẹ̀lú ògùn ọlọ́run tó bá tún rìn padà sí ọ̀nà ibi tó ti sọnù abẹ́rù rẹ̀ ń bẹ̀ eléyìí ò síbò mí láyé mọ́kà nìkan ló ti lè ríru ẹ̀ lọ́ngbọ́n ẹ̀ o àrò ọlá tó fún Islam àtàwọn mùsùlùmí nìyẹn o owó yẹn ò bá jẹ́ millions àìníye dollars kèsì náírà yìí tuntun tún yọpọ̀ ẹnìkan àti gbé tó máa ti rámì lára rẹ̀ pé alálàájì lọ sọnù allahu akbar ìjọ àwa lè máa fi nǹkan wa tó sọnù nínú pàápàá jùlọ ń gbàtà àpéjọ ní ẹ̀yin èèyàn tẹ́ ẹ̀ bá báyìí wọ́n mọ̀ báyìí nù ọ̀ràn tí máa go rẹ̀ tó fi wọnú mọ́ṣáláṣí wọ́n á parí sọ láti wọ́n padà síbi tá a go àkọ́rọ̀ aago mọ́. bẹ́ẹ̀ bó ṣe jẹ́ pé mọ́ṣáláṣí ilé ọlọ́ọ̀ni ṣùgbọ́n gbogbo ẹrú ọlọ́ọ̀n tí ń wá sí mọ́ṣáláṣí gbogbo wọn ló ní bẹ̀rù ọlọ́ọ̀n ẹlòmíì ọ̀daràn ni nítorí pé àti mú nǹkan ní nǹkan lọ́dọ̀ tí ọ̀rọ̀ lọ́rùn tí a wá lè fi nǹkan wa yẹn wẹ́lọ̀ ńgbà tó ṣe pé àyíká ti sọnù lábẹ́ òfin ọlọ́run kọ́ ọ máa lọ nínú mọ́ṣáláṣí kọ̀tọ́ torí àdéhùn Abu Hurairah rọ́bí radiyallahu anhu qala qala rasulillahi sallallahu alayhi wa sallam man sami sami'a rajulan yanshudu dallatan fil masjid falyaqul la raddaha allahu alayhi fa inna al-masjida lam tubna li hadha akhrajahu muslim anabi sallallahu alayhi wa sallam ni ẹnikẹ́ni tó gbote gbọ́ tẹ́nìkan lọ nǹkan kan rẹ̀ tó nínú mọ́ṣáláṣí. ẹ dá lóhùn ẹ sọ fún yín pé ọlọ́run ò ní jẹ́ orí o kí ló dé torí pé wọn kọ́ àwọn mọ́ṣáláṣí nítorí ìkéde kọ́ ọ máa lọ nǹkan tó sọnù nínú rẹ̀ àdìmọ́ mùsùlùmí ló gbé e jáde ẹnìkan á gbọ́rọ̀ yìí ó ní ha ó dẹ̀ lé ṣé ìgbóná nǹkan tó sọnù ló ń wò ni àbí ìgbóná ọ̀rọ̀ burúkú tó ń dàjò eléyìí sọ̀rọ̀ burúkú ọ̀rọ̀ anábì sallallahu alaihi wasallam alára ìsìláàmù tí wọ́n gbọ́ yé nu bọ́ọ̀ bá ti ń gbọ́ yé kọ́ ọ máa dé bọ́ọ̀bù àti ń gbọ́ ikọ̀ ọmọ ẹ̀dẹ̀ mọ́ṣáláṣí èsì lè tajà mọ́ṣáláṣí èsì lè kéde tó bá fẹ́ kéde kọ́ lọ lè rẹ́díò mọ́ṣáláṣí èsì lè kéde tó bá fẹ́ kéde kọ́ lọ sáàrin jà tó o bá tiẹ̀ wá fẹ́ sọ́rù rẹ̀ gan-an ní tó ṣe ni pé wàá jáde kó nu mọ́ṣáláṣí òde ló ti wá sọ níbi ẹnu ọ̀nà ló ti sọ pé tọ̀ ẹ dákun o ẹ̀yin èèyàn o mo gbàgbé ansẹ̀t síbi àlùwàlá o mo ẹni tí wọ́n ṣe fún ọ èpè ni wọ́n ṣe ò pọ́lọ́run níjọ orí torí pé wọn kọ́ mọ́ṣáláṣí wọ́n tún ṣàlàyé èdè torí pé wọn nítorí ìkéde eléyìí. ẹ rí tí nǹkan tó sọnù nù o ọmọ tó wá sọnù ọmọ sọnù ẹnìkan wá gbé irú ọmọ ta ni bàbá ta ni ìyá ni ni akàrí àbọ̀ máa róńdó kan tá àti ọ̀mà náà lé mọ́ ọ̀sá ló kọ òun jẹ́ kínní kan tó òun ò sì mọ̀ náà lé àwọn mọ́ níbo wá nílé yín ó lòun dá mọ́. irú ẹni tó bá he ká herú ọ̀ràn yẹn ni o àmọ́ tẹ́nìkan bá ti ṣe kò sẹ́sẹ̀ lórí àwa yòókù ẹni tó bá sì herú tó mú lọ tí ń tọ́jú yọ ńlá lọ́dọ̀ tó bá yẹ la bá ti ríru ọmọ bẹ́ẹ̀ he la lé o ní o a sì pé òmìnira ni kì í ṣẹrú nítorí pé lópin ìgbà tí ọba ti hàn sí apẹ́rú léèyàn á rí pé ó ní òmìnira tiẹ̀. tani ọmọ wa tọ́jú ọmọ tá a rí he ẹni tó rí he náà nì? lópin ìgbà tó náà bá jẹ́ ni tó ní làákàyè tó sì jẹ́ àgbàlagbà tó ti bàlágà tó bá jẹ́ ẹni tó ṣe fọkàn tán tí ìsẹ́ni tó náà tún mọ́ ọmọ ọlọ́mọ tí ó lọ́ọ́ fi gbọ́n àgùn mu. kìí ṣẹni tí wọ́n mọ ọmọ ọlọ́mọ tí wọ́n lọ fá kinní kan lára rẹ̀ páwọn fẹ́ lò ó gẹ́gẹ́ bá ti ṣe rí páwọn ọ̀daràn pọ̀ láyé nìsín ẹni tó ṣe fọkàn tán ó sì gbọ́dọ̀ jẹ́ ẹni tó dúró dọ́gba kìí ṣe oníwà pálapàla ń wà ségesège tí wọ́n jẹ́ pé kìí ṣe oní ogun fagun mu àwọn kankan lè wá bá páwọn nídìí ọmọ pé ah, ọmọ kan sì ń bẹ̀ ọ́ tẹ́ bá ti lè sanwó rẹ̀ àwùjọ bìlá kò gbọ́dọ̀ jẹ́ ẹni tó ṣe bẹ́ẹ̀ tọ́ ìwọ ọlọ́ọ̀ máa tọ́ gbọ́dọ̀ rówó tó fi máa tọ́ ọ gbàá lọ́dọ̀ ilé owó àwọn mùsùlùmí tàbá wàá rí nǹkan kan pẹ̀lú ọmọ yìí abówó pàdé pẹ̀lú rẹ̀ ńgbà tá a rí e owó yẹn á máa ná lé lórí títí tí èta nì tọ́mọ yìí bá kú ta ni ó jogún rẹ̀ tọ́ tọ́mọ yìí tó bá sì jẹ́ pé ó ṣe kú pààyàn ta ni ó sanwó ẹ̀mí ẹni tó ṣe kú pa tọ́ bá kú tí ò fẹ́ nìkan kan lẹ̀ láyé tí ó rẹ̀ ilé owó àwọn mùsùlùmí ní òjògùn rẹ̀ síbẹ̀ ẹ̀ mọ̀ pé ńgbà tí òun náà tó ń bùkátà tí wọ́n náwó lé lórí ilé owó àwọn mùsùlùmí náà ní náwó lé lórí òfin ṣẹ̀ríà sọ pé alugolum belgorum bẹ́ẹ̀ náà ni tí ọmọ yìí tó bá ṣe ẹ̀dùnkàn ló wọ ọmọ tó máa tẹ́ sọ yẹ èdè lárúbáwá lélẹ̀ yẹn èdè lárúbáwá lélẹ̀ yẹn yẹn ni pé ẹni tó ṣe ẹni tó jìyà iná lọ lẹ́tọ̀ọ́ láti jọrọ̀ ẹni tó jìyà ti ń bẹ́ẹ̀ di rẹ̀ ní ọjọ́rọ̀ rẹ̀ gbà tó ṣe pé ilé owó náà ní ọba ní tọ́jú rẹ̀ ilé owó náà ní gbọ́ bùkátà rẹ̀ bọ́ bá kan kókú náà tó fowó sáyé ilé owó náà ní ọgbà bẹ́ẹ̀ náà ni akramakumullah tó bá ṣe kú pẹ́ nìkan tó ṣe pé wọ́n á fẹ́ gbowó ẹ̀mí ilé owó mùsùlùmí náà ní ọba san ilé owó mùsùlùmí ní ọba san tọ́ lẹ́yìn eléyìí báyìí tí ọkùnrin kan àti kan tọ́jẹ́ ìyàwó rẹ̀ tọ́ba láwọn làwọn lọ́ máa ń pò láti ṣe wọ́n láwọn làwọn lọ́ máa tẹ́rí ẹ̀ ń pò láti ṣe tọ́ á filẹ̀ fún wọn ni má ti pa àwọn làwọn ni á filẹ̀ fún wọn lókùn gbàtà bá rí i pé ń tán sọ́jọ́ bẹ́ẹ̀ èsì pa ọmọ òjọ́ yìí ìyá kan tó ti wá tú wọ́n ti pè ọdún mọ́kàndínlọ́gọ́rùn ó wá lò ló ń bì bó ló ṣe bíi ọlọ́mọdé ọlọ́mọdé àti yàn gbé fún yàn. tó èèyàn púpọ̀ láwọn làwọn ní èèyàn púpọ̀ láwọn làwọn ní ẹni tó bá rẹ́ẹ̀rì tó múnádóko mú wá lágbè fún tí ọba rẹ́ni tí táàbà rẹ́nìkan tó rẹ́ẹ̀rì tó múnádóko mú wá ẹ jẹ́ pé ẹni tó bá súnmọ́ pọ̀ ń ló bi láyè sin alẹ́ wẹ̀jẹ́ ẹni tá bá rí pẹ́jẹ́ wọn dọ́gba òun náà lágbè fún un akramakumullah àríkò fi ọlọ́run bá wa gbogbo nǹkan ló sọ nípa rẹ̀ nítorí ká lè bá àrọ́nà lọ kí gbogbo ayé wọn lè bá lójútù kí gbogbo nǹkan wọn lè bá tòrò ẹ̀bùn ńlá lọ́mọ eré tó lọ́mọ ń ṣe fáwọn ẹrú rẹ̀ nítorí pé tẹ́yìn bá bímọ àmì inú pé ẹ̀ní kó àkóràn ilé yóò sì ní parẹ́ orí pa yóò ní sọnù gbogbo ẹni tó bá bímọ kó mójútó ọmọ rẹ̀ gbogbo ẹni tó bá bímọ kó tọ́ ọmọ rẹ̀ a gbọ́dọ̀ bímọ lẹ́yìn tọ́lọ́run ti wá ṣàánú wa ká wá hùwà ìmoore fihàn wa gbọ́ ọmọ kọ́ lọ sọmọ nù bí àwọn ẹni tó ṣe pọ́kọ àtìyàwó náà ni wọ́n á ní àwọn ọ̀fẹ́ kó yàn wá ńgbà tó wà àwọn sì ṣẹṣẹṣẹ kọ̀ sẹ́ torí ẹ̀ ńgbà tíyàwó bí kọ́ lọ sọnù wọ́n á sọmọ sínú páálí bisikíìtì wọ́n á lọ gbé e sínú gbàlẹ̀ subhanallah ala yadhunnu ulaika annahum mab'uthun li yawmin 'azim yawma yaqumu an-nasu li rabbil 'alamin àbí bàbá tó tiẹ̀ bímọ tọ́wá ní ọmọ ńgbà tó rán lọ sí skul kọ̀ mọ̀wé òun sì náwó lé lórí ọwá lé ọmọ lílé tó lé ọmọ ńlé ọmọ wa bẹ̀rẹ̀ sí ní lọ sùn abẹ́ gádà bàbá yẹn wá ló ń ṣe bẹ́ẹ̀ nítorí kó lè bá a mọ̀ yín pé ìyà kékeré kọ́ ni àwọn òbí ń jẹ lórí ọmọ bó náà bá fi ran ara rẹ̀ lọ sí sùkúù kọ́ ran ara rẹ̀ lọ bí baba gidi wá ó fi wá di pé wọ́n wá ń gba ọmọ látọwọ́dọ́wọ́ eléyìí sọ pé mi ní tọ́jú ẹ̀ mi ní tọ́jú rẹ̀ bàbá òfò bàbá eléyìí bàbá bàbá eléyìí ti ń yọ̀dà lẹ́yìn ìgbà tó fọmọ sílẹ̀ bẹ́ẹ̀ náà ni ẹni tó ṣe pé bímọ ọwọ́ apá ọ̀dàdóbìnrin irú àwọn tí máa ń sàṣemáṣe tí máa ṣe zìnà yẹn obìnrin wa bímọ òun náà gan-an ọmọ ẹni ìbájọ ni àbáyọ kí ni wọn náà bá débi ìranù ṣe ọwọ́ abímọ tán wá di wàhálà sí ọlọ́run ọwọ́ àmọ́ wá wẹ́ni tí ó ṣe sàrà fún ọ pẹ̀jọ́ bàbá ọmọ tí mo pọn yí báyìí bàbá rẹ ti sá lọ́mọ ńlọ ọ́ dá mi dáa ta ni bàbá rẹ̀ fẹ́ra yín ni àbẹ́ ó láwọn ọ̀fẹ́ra àwọn àwọn kan ja àwọn jarun pálura àwọn ni sáǹpì ọlọ́run pákórun pájà. alhamdulilayi rabbil alamin adúgbò fún ọlọ́ọ̀bà ọlọ́ọ̀bà kí wàá san àwọn olùmọ̀ ní ẹ̀sùn lórí. abẹ́ béèrè pé nígbà tí ẹ mẹ́nu bà nípa nǹkan tí ọ̀sọ̀ taari yìí ǹjẹ́ lápèjúwe ká parí bíi aṣọ yìí nìsín ẹnìkan wá wá nígbà tá a kéde pé ẹni bá sọ nǹkan ló wá ní àkórí òun lọ́sọ̀ nǹkan lọ́sọ̀ irú kan báyìí náà ọwọ́ ajúwe àwọn ta ní kó júwe ó sì déédéé sáà lè gbélé lọ́wọ́ àbíkọ́ lọ́wọ́. àlejò fún wọn òun ìgbà tó ti sọ pọ́ọ̀rì òun ọ̀rẹ́ rẹ̀ náà ní kọ́ wa nítorí pé kọ́ má jẹ́ pé ẹ tún gbé fún ẹ gbé fún alágbèédá ẹ̀yin ti kọ́kọ́ rí náà ẹ wá gbé fún alágbèédá kó lè bàa mú nǹkan ní nǹkan lò. bákan náà tá a bá rí àgùntàn tàbí ewúrẹ́ yìí tíṣẹ́ rí àgbà pé a lè mú ṣé ẹni ọba mú ó di tiẹ̀ nu àbónà ọmọ tó jẹ́ ti onífòfin wa. ó di tiẹ̀ o nínú kọ́ jẹ́ kọ́mọ yìí pé tó níjọ́ tẹ́ni tó ní bá ti yọjú wọn sanwó rẹ̀ fún àbí kọ́ tà á ni tó ní sọ owó rẹ̀ pé níjọ́ tó ń bá ti rí owó rẹ̀ lòun ó kó fún un àmọ́ yóò ní kó ròyìn ewúrẹ́ bó ṣe rí gbà yẹn tó àbí kó sì máa bá a sìn títí tẹ́ni tó ní ó fi dé iye kíye tó bá ń nálé lórí ẹni tó ní ó san fún un bákan náà ṣé ó wà àplikébù lórí adìẹ tòlótòló tó ọjọ́ pé wọ́n máa wá sun ọdún yẹn ẹ̀kan elekọ fa díẹ̀ lẹ̀kọ́ máa wá sun lẹ́yìn ẹ̀tù kọ́ máa wá sun lẹ́yìn tòlótòló kọ́ máa wá sun lẹ́yìn ẹ̀ béèrè ẹni tó ní ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn èèyàn ló máa ń múru wọn mọ́lé tí ó padà máa pa wọ́n jẹ tó ká lọ bẹ̀rù ọlọ́run nǹkan oníkan ò lè di tiwa bẹ́ẹ̀ ó rí he ojì torí ti ń lọ lásán lọ́nà tó rí tí ò lólúwa ló lè he so àmì eléyìí wọnú ilé rẹ̀ ó tilẹ̀kùn mọ́ pe léyìn ó sì dọ́wọ́ tiwa náà tá à ń sin nǹkan àwọn èèyàn jẹ́ wa ọ̀làdìẹ ò ń sìn òléwúrẹ́ ò ń sìn ọ̀làgùtàn ò ń sìn wọn ò fẹ́ mọ tí wọ́n ń jẹ àmọ́ tá a bá ti ń wo kàlẹ́ndà fún wọn pé wọ́n ti tó jẹ ìgbà náà wọ́n máa wá wádìí ẹ̀ wọn ká wọ́n máa wẹ́tù wọn ká wọ́n máa wá àgùntàn wọn ká pípò òun fẹ́ òun fẹ́ pa díẹ̀ jẹ òun fẹ́ pa ewúrẹ́ jẹ ewúrẹ́ tó ọ̀ma ń tọ́jẹ dàgbà. alhamdulilayi ọ̀rọ̀ ni agbóhìn ara lé ba ayé wa ba àlìkíyàmọ̀ wa náà jẹ́ abẹ́lọ́ba kọ́lọ́njẹ́ gbóntàgbọ́ bíbá ni a dúró sí ní alẹ́ tó ní ẹjá pàdé àwọn olùmọ̀lẹ́bí àsìkò yìí ní ọjọ́ mẹ́jọ tọ́nà sọ wájú ọjọ́ mẹ́jọ lọ́wọ́ sálámù alaykum.